ó rẹ̀ pé ẹ̀mú ẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ wájú mi jáde ẹ wo kóòtù tọwọ́ bí àwọn jájà lọ́ọ́yà bè àbí yọmọ kó bá sọ ìwọ yẹn. ẹ tó bá wá rí bẹ́ẹ̀ já lọ tán bí owó. ìwọ ta ni. ẹ ayé mélòó ló lè kà ìwọ tí mo mọ̀ wá tó ṣe wòlíì mọ́. èmi ah, eh, kẹ́nu tiẹ̀. ẹ eh, ìwọ sọgbọ́n mi mọ̀ wá tó ṣe wòlíì mọ́ ni. Ah, ah, sọgbọ́n eh. mi mọ̀ wá tó ṣe wòlíì mọ́. ẹ ẹ ẹ ẹ ẹ ṣe bọ́ bọ́ bọ́ já. ayé mélòó ló lè fa ẹ̀mí wọnú lọ wọnú ẹ̀mí lọ kọ́kọ́ máa ń jẹ́ mi ó yà wèrè ni wọnú ẹ̀mí wọnú ẹ̀mí mi mọ̀ wọnú mi lọ ẹ̀mí mi mọ̀ wọnú mi lọ torí mo f dẹrù sórí mo fẹ́ ah. ṣẹ́gun nírìn àjò eh. mo fẹ́ kọ́ ta di tẹ̀ mọ́lẹ̀.